الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọjà ilé ó ṣe ṣe kọjá fún oṣù wọn kalẹ̀ kí ọjà kan kó sínú apẹ̀rẹ̀ ẹ̀yin wá bá ẹni tí ń tajà ṣòwò lórí ìbéèrè ló fẹ́ ta ẹni tó kó sínú apẹ̀rẹ̀ yẹn wọ́n wá sọ fún mi pé báyìí ẹ̀ náà èèyàn ń wọ̀ wọ́n á ní kó ba ń dà ẹ̀yìn tó dà gan wọ́n tún mú méjì mẹ́ta irú nǹkan tẹ́ lọ́tọ̀ ó kọ̀ǹtọ́n hàn tó tọ́ ó jẹ́ pé ènìyàn tó fi sí rí ẹgbẹ́ àgbẹ̀gbà àbẹ́rẹ́ ìbáni ó kún ìgbà tó bá dé pé nǹkan ìyẹn rà lọ́dọ̀ rẹ̀ kì í sọ̀kan nínú àwọn nǹkan tó lè bá wọ̀ owó tẹ́lẹ̀ náà ti fẹ́ san fún kìí ṣe owó tó lè bá wọ̀ kò sí wàhálà rẹ̀ tó bá jẹ́ pé tó fẹ́ ta fún rìbá kìí wọ̀ owó tẹ́lẹ̀ náà ti fẹ́ san fún rìbá máa wọ̀ kò tó ṣe burú bẹ́ẹ̀ rìbá kò lè wọ̀ ara ànàmá èso olèwọ ara mo fẹ́ fowó ràgbàdo olèwọ mo fẹ́ fowó rere mo fẹ́ fowó rárá ìlú ìgbà olèwọ ní gbogbo eléyìí èyíkọ́ dáná ti sọ̀rọ̀ bá àdìsọ́nà sọ̀rọ̀ pé tó bá ti jẹ́ owó tó lè bá wọ̀ la fẹ́ fi ra irú rẹ̀ five thousand ló bá ti ṣe pé wa kò léwọ̀ nínú ètò náírà làtọ́ ti gba náírà ètò kóbò làtọ́ ti gba kóbò kìí ṣe iyọ̀ làtọ́ ti gba yọ̀ kìí ṣe àgbàdo làtọ́ ti gba àgbàdo kìí alikama làtọ́ ti gba alikama lọ́ba ti ṣe wọ̀ fún ìtẹ̀ta oṣù alàgbà eléyìí tó túmọ̀ sí wípé ẹni tọ́lọ́jà ti tọ́jà kan ọ̀run bọ́yọ̀ ńlá máa fi ṣe bọ́yà wọ̀ lọ sọ fi ṣe wọn kì í pe léyàn ní rìbá ìgbà tó bá ti jẹ́ owó tí rìbá wọ̀ láti fi pààrọ̀ owó tí rìbá wọ̀. ìgbà nìkan ní ìsìn kó gbé àgbàdo kankan wá tó a fẹ́ fi pààrọ̀ àgbàdo pupa ẹni tí àwọn wọn kankan la gbọ́dọ̀ ràn fún pupa ọ̀kan ọ̀gbọ́dọ̀ létí kan lórí rìbá wọ̀. afẹ́ fi ráìsì nàìjíríà afẹ́ fi ká sí ìlú òkèèrè ọ̀kan ọ̀gbọ́dọ̀ létí kan ẹ ọ̀kan tó dùn kan lọ ta lọ́nà pààrọ̀ rẹ̀ kò sẹ́ni tó kọ kọ́pì ọ̀pọ̀ pààrọ̀ rẹ̀ mówó kọ́ lọ́ra lórí ìtọ́fẹ́ ọ̀mọ́tàbà ti fi ráìsì pààrọ̀ ráìsì ọ̀kan ọ̀gbọ́dọ̀ dùn kan lọ afẹ́fẹ́ wà pààrọ̀ wà. wọn á lé ìyàwó àfikún ni eléyìí ẹwọ olóyún ni pé bákan náà lọ́wọ́ ayẹ kó rí bákan náà ní olùkọ́rẹ́ wà méjèèjì ọ̀kan bọ̀rọ̀ ju kan lọ. amẹ́nìtì ọ̀rọ̀ àkàrà wọ́n sì fi wọ́n dín àkàrà yẹn lórí pé ẹyọ kọ̀ọ̀kan márùn márùn wọ́n ìyá alákàrà bá tó bọ̀ fún mẹ́ta sí kò sí rìbá nínú ẹlẹ́yìn kò sí rìbá nínú ẹlẹ́yìn tọ́lá àkàrà rìbá òdòwọ́ náà àkàrà tọ́fẹ́ fowó rà ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àtọ́jọ́ wọn ọ̀pẹ́ sì yé wọ́n fúnlẹ̀ mọ́ra wọn wọ́n sì máa dá wàhálà lẹ̀ fáwọn èèyàn irú ẹlẹ́yìn wọn lè bá àwọn rìbá báwo ọ̀nà àwọn olùkúni rìbá gbà wọlé. tẹ̀sí tí ìbá máa wọ̀ ọ̀nà àgbègbè ló gbó tàbí dẹ́bínú tàbí ẹ̀nà èso àgbàrá tàbí alùpàmà tàbí sàríyè àbí àwọn kẹfí àbí iyọ̀ àwọn kẹfí àlọ́bí sọ̀rọ̀ bá àlọ́ sílẹ̀ tó kàkà lẹ̀ àwọn olùmọ̀ sọ pé àwọn nǹkan ní ìtún wà sẹ́yìn yàtọ̀ sí nǹkan àlọ́bí kàkà lẹ̀ yìí. fẹ́ fáwọn náà jọ bí àgbàdo bí ẹ̀wà bí ráì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú gbogbo àwọn oúnjẹ tó jẹ́ oúnjẹ wóró ta lè kó pamọ́ fún gbà pípẹ́ ta lè máa fi tó jẹ ta máa jẹ gbogbo gbà tó pọ̀ ní tiwa gbogbo àwọn olóyè ìgbà wọ̀ ní ìjọ lè mú sí kó fi pààrọ̀ sùn mú wa ó kéré iṣu tó fẹ́ gbà ó tóbi pé kí wọ́n fẹ́ fi iṣu tó fẹ́ gbóyà wọ́n fẹ́ fi gba iṣu tó ti kókò tó gbóyà eléyìí rí bọ́ọ̀ wọ́ bẹ̀. àlẹ́ ní ti kó fẹ́ fi ìbẹ́pẹ tó fẹ́ fi pààrọ̀ bẹ́pẹ òmùbẹ́pẹ yọ̀kan wá fún gba mẹ́wàá ẹ̀yin lẹ́mà òsì dọ́kítà nìkan tó ń kéré ìbọ̀ wọ́ ní eléyìí àwọn nǹkan tí rìbá wọ̀ ní ọkàn gbọ́dọ̀ ju ọkàn lọ. الذي أعطف على بفاق وإلى سواء وصلى على سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب